to alfahari kwe kwe bil malci tambon kanu gure yo a hayo sin tego shewu gon ko hakaci bi goro kuna ilna pare te ka kwe to nun kar gon ko sin nika rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam na salama yo haramta wase anaci asu salata a salata ko ga no salama peyo se amma bongo bongo bimbiri gunde kuna salasu huru salabaran da sai haramun da no bo hongoyo zanga me howo takafa kuna ngano rasulullahi goro sallallahu alaihi wa alihi wa sallam ngar ko tan fa sallama ga kar ko cha se ya rasulullah nir ko dia halakt ahallaka ifa aduni na chamani na wai me ho zari kuna man da bi cha sa to da fansanan dina sai maka bara haikan na jibiri fo bana sadi ka tam dai ka ci abongo amberke burcini an ci nor chene no tam dai yo a can debi mana du asin na iko ngan debi ci de me ho banna mba me no jibiri weidu mbe ila ro kan te o mane a can ba lafiya si ga kuna aben si ko ga sen ni burkon si ba ben na ci munafin si zan ka ho ri o jinde banan ko ci wallahi shew a wanti jinde banan yo senni me feri kasen irbe gun kuna be ban tu ko ka hay focin ngai na jawabi mani nor pe chere in kuna na ka hukum site nawo de yanga irbe tan di cha lafiya siga kuna ngan de bici to de yamma boro wei du marani na can de mana du ba bor guda fa so hin ka marani ngoro ngan kana sala dan de bi don bara su salata adon su wotawu de ya tayo chere chine kuna chewo hayo dina ban rectifier naka irichan debi su sarata ata da nini do de ide nga na sarata ka ta more nga no bol dise debi na saki zaka fono karka cha se pe tarika wedu maranin na kalvadi tanga chan debi na ma madina kuna na diwo ka tarkatere to hai nan debi cha se pe kan mane yari maranin na da bo di chan na tari teno ka yara ka du benefit <laughs> kadu bori sikwere irkwe mallo bon kari to da ya shehu na ma annabi zan kamadi marsan gano shehu gonu ko ha ifo ganna ganna no shehu chere bambe chimiri kwa chin honwe haifo asu sabuci a honwu na manzara bani yaran bagana sai jano bina foyo a cin sabuci kan nabi adam alayhi salam irpe ho nga se turin ze mayo turin ze ka ho nga se mayo di be kwe fo ci pom no alba na ji fo ya gono pom kuna ta ji sa kuna de pom no nga be kwe fo cha o abara no eh tu be yo mane turin ze no ka ci turin ze ma no be yo mane a kan bi ne ma kan ba be yo na be dem ban ma be mbe kan de ba adam a ban be a be nga no ka ko wahala ya irkwe mana wahara kokoro maci huna nze bu da ya turi nze di kari kwe ki masuma eske a ci haika ga nan ana sen sabu kaga nanga nan a ci masuma marsa der hunnin di irin kanun kal nor kwe kwe beri ci riyo sai ka ni narwe yo sakan kan mediyo na na sabuki kaci huwa adha kaci saka nkan mediyo di doriya goro ni musibano da yana sabuki to man saka can da bin gama su sala ma ana sabu ci amma bai koyo ya ko karin madu sabu nanon ci ba kaci zaka bara no boro inda za zaka za sala domin zakan na salan kurma no sala larubu yo choro amma sala beri nai chene nan gunce sala beri ngano zaka sala chene ngano wo kan nan tilasin nan bo nkan me nziba kon non de ka kasara sala hin kan kawo kuru kaci boron mana riziki zambono da yan mana arziki zibi no da ya zibi bine a sun himayo na wo kayo rike nan gani halal qur'ani kuna kace wa yutahhirakum tathira no andabi fo boro rike na no gani sadi rike ba boro gani ka boro fa zibi za ko da magunde shehu honne kadiya to amma zamani ko ka ka ba ka here duwan da bifu boro ka kwaraniya shekan nasara ta kanan da bifu boro sai <laughs> eh marsa sai ni dibo mace ba a ah, haramun eh asar ga ga kare gil no faman turra ghayra baghin wala adin fala ithma alai da ka akwai titila zancan da fu boro salama re bambe na kanan don su takama amma ka ka cha fa ma ni shi ande fu boro mabu here san sarakari ndi a zamani fo ka ka wallahi sai kan nasaratan da fu boro sai kasi man na ka nunguka hau amma na ce coro su salama albayo hangon da bi huro a teriya kuna mai sallallahu alaihi wasallam na na wendi ya kwaton te foka agono teriya kuna honne agono ko hantani ngan da bi na kan medam ai fukoni huro teriya ka gari na hamtani makan medan ka kaya nan da bi na hamso ka foka ngaro ko wena rugon ko ci ya rasulullah da ma ce yodi an da bi fahima ko ka ba man nga fahiman no ka salano ngana ndebci ai agwen dia chene nga ganga hamno nga cha wande ban cha gunganga abai no namfu borokuru no su salama nga debici hai non sarade ni deya dede nan sarano nan na haino hai ana cin na hai salan na haino no alfano dia wato combinaison no wato kawo gana ka huni ya cifo nga yan debi sai halal wonon sala marsan nga nan debi ngano abaran da bisa halal no alhala hay guda fa han guda fa di irke bagna bonkani hada wallahu ta'ala a'lam nam bismillah alaikum assalam Mm.

Mm. ngominan ti gbe yoten na da nga ba wana zaka kana wayo eri ma pare eh <laughs> regil fogono ka zabi non na no me kaci eh a'ti mali qaisar li qaisar wa a'ti mali kati mase za mwene no ase kari pe mwene no ase atama har mo so sukuru nga cho gominanti kere mani iri pe mani gominanti kere apatanti awin irin jamana taxi ka dummudi ana cinga dinor pe kere dummu masar pe kere agon na zaka kan nor dibongo bato jinanu gominanti kere sin na norma to kaza alfayo hari irin mene kuran kredi yo kari de in ka suka mafarto mana dam maka mafarto hinka manadam dam maka alfayo da yano mamaci saka irin yanzu ka gwamnati zeno zeno zamani kanki noru harta mbukata noru mahuru ifo ga na chene chene fo furu sigari ga chana biye biye furu ari mo hankara miliya yo ya huro iri norkuna kesi kuna ha biye biye yo di wobe hari ri mari o kari dei nga yan nori yo di dam ngari dei ndia iri ga banano ngadi bari ganye zakaka yo awo ngadi charel gominanti riyo nara hachina iri gbe chere mere o wallahi mbansu bankano denka abori den na kan kanse mo ba sir pe chere ka boro se ngman arziki di wallahi nan no ko ma hura kuna arziki mabbu amma batu lahara kan na azaba ase ga yan zeri wacha se ansuru nar ban sula sabuya de ngadi no wo kayo nde duwan mate ngwe bo sin na zaka kayo na kan na bonji de ma de duwan mate sadi mayyai ka ka zaka ka kanu domin fo ganna da duwan ma da cal na diri peni nga di cele ni na ganna kpeyo sen nina ama nun ka abara se momori kabara se bitino de wo kayo de sen ni gominanti yo ma ndon ba hini kar kino yo za ko to yaninga wala don ba bori mo so sa na bene bene sen ni na bi har mo sa na bene mana de duwan ma di fahima ko ganna kuna mayai ka kin na borodi majina de duwane haidi da asi ko ka fahima kwa marsa da riba zan na togo kan me kasuwa kasuwa boro kan gono nindi togo kuna boro ma jine za ka huran ku te bene ifa ga na ka boro di huranin su da duwan mate marsa ni kan ba dai kasu ka kana jugu marsa ni a ba da duwan mate ma haire foto waranka macin ma da duwane de na da duwane ngamba ka kan dino norkan dum mun sai be jam ko to waran ka jina ni boya de nan kabisa haidi da si ko ga fahima kwa adoi mano gominanti do ma cinedi ko narse wakayo den ni gominanti o mamma mari cino yo to yani domun iri don nari cino yo no abine to ngano parce que boro tutuma boro beri beri yo kan barat silamu yo wallahi in han ngada mu yo, yoga nkuna wakayo mbaiten na gbaiten na wakayo choro ndena yitino biro kuna de bor fosi amma he farun nan ngadi don balfo to go dol waji o ban sai boyo ha yino ka go biro kuna da sanci na mamal fawa da mamo sai ni bobo te kwa nda afo choro bi na chine o huron sai wallahi ha huron sai da rika ba nan ma o to yani bongo diga ka a mal da duwan madi mo ya si kuna kwa borma jinaza na tungu ko kwe na jugu macin ma da duwani au borma za jugu ko kana na tungu maci da duwan ma ai dilil si ko ga fahima kwa irpe mal do bonkadi ase borodi zaka bara gano tilasi zaka bara gano tilasi da hongu kayo ci ya pe ma tomu aya gono karpe na cendite suratu tauba kuna kacha nordi nga mennani ka yeta se cravat alhali cravat fodi friso beri no ka mehe agano da na chofi chefo alfayo za sa re kuna wallahi bocha seno ana maluka ana kenzuka hayno nordi hayno manal mani kan don jisi kasu ban ma zakaka kuna di hayna sada aru kamisa kanam ko choro zemini na wayo kama agoro ko ga mana da baham asem ma fahimani amari mbei pene borfo gono ka baji nor pesan zakaka suka ngano me ngano tarka ba tarkaci nor pesan zakaka suka domin fo ganna zakaka haya sinte ka setan da ma bongo a ban maka kano asena da wo ka baci norpe san zakaka norpe no awal fayo kan bara wazu ko coro bi wazu no katam nsu kan me goru bar faga manan kin su zakaka ka awo choro de wazu no katam ni agun bon on honna kuna to amma norpe na norpe no ya chere chine fahima no ya zako bai cin na cere sai da norpe ta an san bosi mu zakaka me eh, marjeno million kuna foto waranka cinugu su teme 25 mil su teme kan yini ka 50 mil ka kama wai kurushe an kwe supe din na sadi ben se min mamon wa kayo charga a faransa kwa abine mano a bo zute me a ben se min a ben se min din na calcule ne ro mo so million a ifo ngani ten nor kuna charga a bite ko anka me de ni tarkano nal ban je ni aka fara je mon su gunguna tarko mariyo na la kurbi ni banan yano boro hini ko chika zaka kayo o se facile den dunon babe de facile They will do ya. Or, Naam Alba. Alayhi salam barakatuh. Naam. Mm. Mm. <laughs> Alagense to edi kwe mal no bonkani hayo go kwe na fayo <laughs> kaci jinjire kan na cini ibe tere ma bongo ana himar silama ma jingara kuna wato ay fo go no sin kan fahima halal mazil bonga ayini ko aya fo to kasuga fahima yo demmani madina huro makka do kammeno ya kwara fo gono kan ga je kuba jinjere sinte kan debi jina ka cini nar silamatere o mene sallallahu alaihi wa alihi wasallam jinjere di de boron ko jingara kuna mbara no zanga wo kana umrate umra la da non han tumun se din nara ka hin ka jingar jinjel di kuna de yangano paradi kuna boru foyo na jinjere fo cini ifo ma bomo jinjire din na cini no maduwa ko shawara wato nindi cer baran seno eh, zangamba ci parlement quoi parlement non cini aman ci jinjire marpe bota ngone kadiya nindi non nor kwe kwe iberi na aya zumana ndebiga kaci ndi jinjire di na cini no iri kwe na di yangmene ibetere ma bongo maduwa ko gar silame cuta jinjire di wa karikabau ngan debi na sahaba yo zangan kwe jinjel di tuzu alfayo no be ko bongo na jinjel di singi ha moso safa jino se to mar sanga jinjele kuna ne ori jingar me fono ngar me tar sichere me tar siri no na hini chere nga haye kamu ka kwe ka jinjele chini ana jinjel di chini no ori chere chuta hay na man di chini no ka ne ori ko ma chere se ha ngana hay na ngadi chini to uta da yadda jere su jere ba yadda jere fo mai jinjir kwan mani da bi diskute ma gardama ngal na woci ni jinjire hai ya ton ton nindi amma na na woci ni ma woyo cutan na a huro don kida da yabon na fahimta sam kai ko aya wato ci ne yoga a bar khata a beri wallahi a bar khata khata ngano wata bar kwa wato ngun kabiya da marsilano bi ne kasu bi borobine ka de sam yoga ce kuwa wala hanga su masin ban ta kai kai sa kama pa sari na ca sai sau dana ce su hin kata jingire yomo mo guru cere cere wo maca jingiro wo cuta da ya ganna ana hima bor ma jingar wala in kuna wa ka sawan sai makwai jingara kuna in kun fata na sura yo nonto amma boro coro jingire ka in kinir pe na aya zuma na bongo coro mon na cini jingari sai fa men na cinno jingire form ngar ko nan banna felan jar silamu sadi mo gar silamu ngo jingire cikamma masute irin suru me pema iri fahimani pema ko su na waya karikaturan nam hada wallahu ta'ala alam nam nam Thank you.

wato na noran dovu ka deri pe ba hanu kaza mba nordi dama kamme amma ni bongo tamayo no tama ga boro masu nane kalka warza daidai tamamu wallahi da yadda bacel no meci ne wallahi ba masu zeri tama ga kuka ka warza da na ce hawaye no mbo huru ba safo de macha se deri ke ba ne ka kwe han kaza a haifo ta mayo de masharti dam de ate dirpe ba ndiya kan me amma da na te ilda gurpe ma da halje su basidi da nin dinga ce bo su mutukar da munga a su mutukar ta ma da munga da ka kan na te ngana da na te ce bo do na ga ka da amamma tabbatan su basike din maka a ah, darbe na salote nam haji Naam. Mm. oho da ya jingari guru fo na zemine ka yara ka jingari na ka guru hinka kweyo da masa kan na ha jawabi fa nan no Allahu akbar na'am akwai zangaya rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam da bo hongo sansa mu'adh bin jabal rasulullahi na sammano a mofaran goboro jingaran da ya mata cinte a jingarin nan dabino dan sallama an duka kai boro di jingaran da ya lesacin hunna hinka lesasin timandi ngadi ya bara falilam da hinkante ngabe gboyoci aso hinkate an jingaran debi banna nafila dan debi banna mandi ya bara falilam to da nindi donon jisika demba jingari guda fota ce hinka sinte mandi ya bara falilam a hinkante ma bara nafila a cinte boro wa jingar kabeni borfon ma bara nabata zankan da bisa mana tabaka te zanga sallallahu alaihi wa alihi wasallam sahabi kuna fo huro kute nga annabi ci no kuna mea ba sara nga sahabi fo ci hey nga annabi ci turunin na rama jingari nga jingari boro hinka kan sallama ka be ni nga annabi ci jamana de zani no be gbe duwa ka be ka jama jama tere sintino na boro hinka dan nga annabi ci de ya boro duwa jama kwa nga kan na bata du jama amma me ana ma du jama wo ka tun ka jingari na di cheben don na mane teko sadi chere nu visa na mane mabara ifo na fila sadi boro ma falilan te a huru ha kai ka dei daidai no nam nam patron nam Deba sa oho eh. ade ade ma fo biso ya fo bisa domin da bakwai ko bara no a zuruwoyo ko zuruwoyo mbe bol fo chel de gono chel de su bangan da bol fo ma gonna problem bashin kan duniya o nari pe bam bam ma problem éviter to hay de muso ma hay ka tena bon fo ce mun gunu ngadi anan ce mun ma yabi nga arjinje kon se ni fo ka bo mo ce ba in jinjiro munafikiyo uzo be gari da rufi da munafisi dia a sai da ngadi no anaka makai guru fo na zemine di wakati sintina wakayo ngoyo kambana guri hinka wakayo ngoyo ka guri hinka na minti waranka wakayo ngwe har guri hinza alfayo har guru taki kamme azafari goro azafari kuyo no kwa nan na lasari lasari chere bongo danno ko latinna azafari hampe daga na zafari hunu no ci fa lasari mo huru domin azafari hunu no da boro nin nan biya kuyo ci daidai azafari ya hunu ya more sadi me ya huru lasari don ka zafari kuyo me boro masu dia ka ka kuyo ah da kuyo jama'a jar su kuyo coro nan wakati dum muka ji siden na jingal na jama bongo fo ya kate sari sai magari wakati sinte bongo bana nzam kokoro lada na to sinte aman de tanse alhali bongo fo ngane me de ni na jama no sai mago na lada waranka chini ye ngabe ko canci lada wo ka jingara bongo fo jirima ka gonna mmene bo teke ya mmene bongo no baji ne waranka chini yi ngano nte daraja ni danci puwe kwa seke ngadi barano jirima njirima bate ka gano waran ka cini den ten na jama na o ir ko mana mun mo kula ko ten na jama nam hayo ko koro insha Allah o ka yu manal wari bukata hin se bismillah nam nam hmm. Ah, amanta man diya koba. ba aiwa ɗaya diya ko nyami-nyami na <laughs> eh. muna muna yau albar ko mal no bonkani no de ma har ku soyo <laughs> kaji bo na che feri wendi akunani de amar zangan na garaha haifoyo ka corocin ko tete ka bar ta da yino to marsana honga mana silama terega irbe cerben ga er kaci azani la yankihu illa zaniyatan aw mushrika kaci zina teri su dusa hansine aw ceferi to rupe ndi aha deya zina meri oto wallahi ngan na toru nor toru te akwai tere na latikwa domin foga na ceferi toru te pe cere mun celle sabu kon ifo nje zina no da cel do de no de ba cere ngana de aga nar pe cha su du se borodi he sari nor pe cha wa hurrima dhalika ala al mu'minin de ya mazina din ngana haramta wa mu'mini yoga marza haikan haramta wa mu'mini ga nga mu'mini te marza haika ceferi bi cere ba haikan haramta war silama hen noga bannangar silama na zulludi semma kokoy nden nayi sahanga mai sen bongo jisi man bongo bow semma kpe nayi kayon jiri amma del batutun se sharia bongo serinci awo maken na tari guda fo maken na zina ngene su yeyi ka wece terkese domin da ya muna muna di ka bara in kan mai hura kuna wata cila ni a na awin donto a kurudi mbongo na beni sari ntari huna hinka zinago goje teori pesegu ase ga nan makkay nu ngura fo ma jense haw hay mana dini suga no hini mo kaya sino ba wateo amade te ma ni fogono ka mana dini na hini no a hini kan ngari chere shaji da ma wasu hini amam mo be ko di chere asu baran mene arsilama tere ga ikanga ba mon dar silama nzero nkunani ngano na jindele ngiyo tulani ko ha ha alfa fona ha kaci alfa tauba be narpe alfa di mene di shenno kaci ko ka haiji nan zebe su ba baya tubi ma to alfa ka kere ba ni nga mace ba a daidai da tutu kan kono kono tabori dimi foyo goro para kweyo na mma kuna ni nkuna de ko bacin mene ajin mene ngar kurani beyi nhadi ishi beyi pe kacinko toroge ka kari wara wara zabongo hari ganna abacin mene ngan bara dako basin ka ce beri ana ko ko munga marta nga dini boro ko cin sai ana cin mene aman yin ka kulan na ko dan ci boro sadin mala sabun sai kan nan hen no te ko fo sai ama na cin ko heima din na ko dibin ni hacisi da ka tunan banan sai awo azugun gana asi na ba nka ko si nka ze ngai no mo che ba no ba be si na ba ni su pe darawo da ka kan fo aba no zanga na ba fo ka si da na gomi ni fo te ba fo na gomi na nkin ko ni da rabin ni ko na ba be tere shi ifa ya na ma huniya kan na nasu ni na na na ahura ga torpe mar ko su albazam abazam go ko ɛɛ sew. tɔ masa a ŋmɛnɛ di kɛra igono ka mu ŋmɛnɛ hunuma ye bɔrɔ cɛ tooru kpɛ nɔ cɛlɛ bɛ nsu su hiiji deedon tooru kpɛ ko ya tuuba ŋa a b'a hiiji o alisilama na a b'a ka hiiji ya mɛ yo y'a ba gɔrɔ ka koo di hiije hɔw a su bara ko wendiya di babe arsilama kuna non babe te ko dise ahuro ha to ama shehu mana ko timani amisateri kuna wo kayo rike nan no hinirin hiji Kati wal muhsanatu min alladhina utul kitaba kaci tina peyo kuna nwe gboro kan gumbo ngoyo koto nkuna fori ya gumbo ngoyo koto albayo maso maso ce duka cin gaba na na maryam nin na fama ce ce roba ce kai ban da bokali masu yodi toro ya gun bongo koto ce ne ko ga zan sa zan site to da ya ngoyon na bongo bongo yodi kaci yin ko cerfa ba kai di baran na tural noni alfayo nar bere di ce zu yini katen ma ga ngaba asute ba ce ne ce nda de to amma ayo wakati sanma ka here gunga ngan na hini kasin biri cere ya bazin biri asute naturellement sai dai ma edite no masan mace ce kajin bo edite amma inde ma su hije celebrate bor kurma bai kwa amma bahin ko cere edite ngano atunun secret di patiu nga fati nga fati gagbe falta erbe tamfoga kana secret ka gono nindi do découvert kati haika na mun na sharia di da mun se noru ka hurodi pasteur meneno de ya den na hania ka ganga hige norudi ka abara no tubi meye aba tubi di ma akoyo na weyo de ya ngano na ganga hige ba hei kodi chere agwonu mmene kwa egwu n'ere ọnụ ama nsuga a chen na ama ka ko na ya bendu ka kodi hei hari ngwe gboro di nhei hei me ama den kwe kwanje kwa ngana kwe kwe hei sa da beni se maka kana ko kwaya non kana ka ti bolfo hei ka fu se maka ton ton kwaya kuna ko amoga haya guna da ka abu noruka hurodi mana yei kachi sanye eglise case ya deya nordi non suubam an sey noddi mogono kees wala hay fati fati ka koy falta secret ga ka hay kaga nan na ten seyana aga na da bongo de gono norka de gon nan ana bonga abongo ngendi na bonga za lele yo be abogo lux lux yo kuna da bu noddi kuru eglise kees eh kati asiri kurka goni na ba memba mako echeji asiri guda foro erke malla bon ka man na homun sai zina zina chere kati do man do ako ci fa fa ka mo kuri hin na di chere bismillah nam eh nam mama se anachi ngan na nyan na ba da binni ababe tiki amma anya chere haya gono ngan da rabinni anya di chere ga tubi ma dasi auda anya si hunda anya di tubi ma nan na nyaadi bi mino senni gono agan ndaden batuna noyoma ababe boroya mano sadi moga cenna ababe do kamme aman suga cenna eh moga cenna anya babe jese ganon buga ce ba si coro kuna amma sai moga ce ya barfo goro kan nan no fufo mayo nda ci fudin zeu ngone kadiya amma babe hay makan ga ana gbeidite gbeiditi kina ngene ande bi ci hasara na ci hasara ci na nganon bana se amma sin na ifo kwene eh mm irbe mal no bonkani han fon na hayo ha ngalla kwarete Amere nun fo kan meno boro tatabuya kaji marsa baadi kan ga yaci sabu kodi ka anaci halali bongo haramun kunano marsa baadi gon na kofoyo ka na choro hei halali kuna haifo ya gono haramun mene na halal mene bin ni haifo si nyanze tere fosi asin na moga bo ma ku ko fakanga den mun bakuna satu tutuma ko kan na haihi je bongo tutuma cin tunu ko bara mo ay ko yiro den nan ngadi dimi fo gono kana ma ce coro diyo ka o dan tambo ci zina zina o zina bora zinan zo di turo musu ma cin kal barkate nsu bai kari kpekin zinan zai mohun da tusuro kwa ba su asin na babe an huna no kwaya huna da yin hannuwar kpekin jar mohun da tusu nan huna wato da dama gona da an huna na alakar boka ne amma sin na babe ma yara ko haji o anate hannuwar kpekin har misi misa ga da ya bi na haifa gona cire kan men ka gari a babe ka na hai haramun kunadi ko halaliyo sai mogun bawaza ko lati charkwe ga moji iri ba ko na biye ko na inna da be yoro iri harumena hamini dia na mundengi nga dan bine dengi mo latin kamme amasu ka tamani nan labini nyanze tere guru domin nan la nyanze tere no su goro bugugu da fo zangan baci nyafo ba be fo au ba be fo nya mani mani au nyafo ba be mani mani nin nan la su gora ya nin dinor pe tambo akachi de alba ka nyanze tere simbini mbayni kacara hiji ibn hazm al andalusi ngana ci ba kada tiyo guda fa kuna non hariyo huniya da yan hariyo di ben su mariga ka harita gote a huro tiyo guda fa kon non kurgana ka hun da yan hinikan gana di nan bongoyo gai nsuba hije tambini mbenna barcha sai nyanzi ah, a boyin ah, ah, ka ja alfan na ban yanzu su ja hije a a ka fafanin na boro marigani nnani katam nga nani no na ci nyafo no bel na ci babe fo nga hiji ba asugun hiji nsuga hiji walo problem papa no no nani nga ci haramun <laughs> to zadi de tiyo guda fo ka ro ka kuta ma hini mani mani no su kube kwene ni a huro to irfe mal fa mani ngana dini ya shaurin kan ne ka jingali ha assalamu alaikum wa rahmatullahi wa barakatuh هذا والله تعالى أعلم